الشيطان الرجيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا تسخر لا يسخر قوم من قوم عسى أن يكونوا عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقام فقط الحمد لله أنا بسي أدفكم náà ni ọba tí ó fi ìjọsìn ńlá kan gbòógì nínú oṣù alákọ̀ọ́lé. ìrìnà sàrádà àti àmúrò lẹ́yìn ìsàlódé rẹ̀ kò hàn án ìjọsìn ńlá kan tí ń ṣe òpó kan nínú ẹ̀sìn àwa mùsùlùmí ó fi sínú oṣù ojìjì kan tí ń ṣe oṣù Ramadan. iná sàádàtà àmúrò ilẹ̀ ìsọ̀lódìrí kò há. ọlọ́run tó fi hàn ṣe kò ń pé kìkì yìí kò yé èèyàn yékéyéké tó bó ṣe tó ìgẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni tóbi ń dáa jùlọ àfikọ́lọ́run kò fi hàn ṣe kò ń dọ̀ náà mà. iná sàádàtà àmúrò ilẹ̀ ìsọ̀lódìrí kò há torípé ńgbà tó bá rẹ́lò míì tó bá ń tẹnu àtẹ́lu ẹ̀ Islam kò sí tó ń ṣe o àárẹ̀ tó ń ṣẹlẹ̀ sí kì í ṣàárẹ̀ ara àárẹ̀ inú ọpọlọ ni. iná sàwọn àjàtà amúró lẹ́yìn ìṣàlùdérí kù hàn án. ti wà nínú áàfì rẹ̀ ni ẹ̀yin ò lè mọ ẹ̀rí fúra ni. iná sàwọn àjàtà amúró lẹ́yìn ìṣàlùdérí kù hàn án. náà ṣe àyẹ̀wò bírèdì rẹ̀ àrífẹ́ kàkà tí ń da ibẹ̀ láàmú kò námà tí ó yẹ kó. àlejò sàmádà ti ládìrí nǹkan dìrì. wọ́n sábà bá sànú ẹ̀yàn tẹ́sí bá yé ẹ kíyèsí rẹ̀ rí bẹ́ẹ̀ ọdún ọdún pé àlàáfíà wà nínú ọkàn tó kọ́ lọ́wọ́. àlejò sàmádà ti ládìrí nǹkan dìrì. ọba tó wá sànú àwọn báyìí ti lẹ́kìnà káyẹ̀ wa kó lálàáfíà ó jẹ́ kọ́kọ́ lọ wá pé ó jẹ́ kọ́kàn wá máa tó yẹ ká mọ tó kàn mo tó yẹ ká ara láyé àdúgbò fọlọ́ ọ̀bá náà. màhàrú bàtò lìwòlá tí ó kọ́ lèbi náyà ha. Orílẹ̀ táwa ṣe yìí. Màhàrú bàtò. Èèwọ̀ ni lọ́dọ̀ àwọn kan oríṣi. Lìwòlá tí ó kọ́ lèbi náyà Tàbí àwọn ẹ̀dẹ́ yẹn láyé kẹlẹ̀ rí ni pé ẹ̀lì ìsánú àdúgbò máa jẹ́ ìlà. Àwọn ẹ̀dẹ́ yẹn máa bá ń tí ò bá ti fẹ́ràn tí ò bá ti ní àǹfààní àǹfààní àti nípa nínú rẹ̀ a máa bá aṣọ ta. àhàrú bàtọ́ ìwò náà ti hàn tó bí iná làhá. àgbàlagbà lẹ́rùbá náà lánàá tá a ni wọ́n ní pé ẹṣin ẹni kì í ga lójú ọ̀tá ẹni. àhàrú bàtọ́ ìwò náà ti hàn tó lè bí iná làhá. mọ́lẹ́ ni tí ò bá nírú ẹni ò lè mọ iye ẹni. àhàrú bàtọ́. àwọn tí ò mọ ìsìláàmù tí wọ́n ṣe ìsìláàmù wọn ò lè mọ bí ṣe jù sí. يهدينا صراطا خالدين لها محرومة يهدينا صراطا خالدين لها kò yí sì kéèyàn máa ṣe ẹ̀sìn ọlọ́run lórí ilẹ̀ Àánú ọlọ́run ni kìí ṣe ohun tó wọ́lẹ̀ rẹ̀. Màkàrú bàtọ́ ilé òná fi ọkọ̀ níbí náà láhá. Ṣé wọ́n gbogbo ògbà là ń sọ àdẹ̀mí yé sọ? Wọ́n sọ tún sọ láwọn máa sọ. Wàkọ́ tó sáàpù ìlà kàómi bẹ̀rẹ̀ sí rẹ̀. Kí ni nǹkan náà tá a gbọ́dọ̀ máa máa sọ ni pé ẹni tí ò bá ti jọ́sìn fún ọlọ́run táwọn bùkún ní jọ́sìn fún òun tọ́lọ̀ wá dá lórí. Wàkọ́ tó sáàpù ìlà kàómi bẹ̀rẹ̀ sí rẹ̀ àdéhùn ọlọ́run tẹ̀lé pé gbogbo ẹni tó bá ti tuntun tó ọlọ́run bá dákò ní wà lójú ọ̀nà ọlọ́run. máa ṣàrò máa ń sọ̀rọ̀ ní òde àti kọ́ọ̀lù bí nàrà. ìdájọ́ tó wà nílẹ̀ nìyẹn ronú ti kó padà. máa ṣàrò máa ń sọ̀rọ̀. adúpẹ́ fọláwọn ọba tó ṣàánú wa o. akọ́tù bá kú ìlàkọ̀ mi gbé sáyẹ́nsì rẹ̀. akọ́rọ̀ alẹ́ fún ala ọlọ́run fún anábà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ alábìsọ yá pé àwọn tọ́lọ̀ Gbogbo ẹ̀sọ́lọ̀ bá ti wá fẹ́ kú tó rere lónìí náà fa ṣe ń sọ́bà ákàn máa yé ni. Èkó lè na bí sí ọ̀rọ̀ ilẹ̀ anáàmì ìfàdílé lánà. Àwọn anábì tí wọ́n ti wá ayé tí wọ́n ti lọ kó tó kà nígbà Muhammad sallallahu alaihi wasallam. Èkó lè na bí jẹ́ bí anáàmì ìfàdílé lánà. Kò sálábù kò kankan nínú wa o. lè na bí jẹ́ anáàmì ìfàdílé lánà. Kò lé ni wọ́n. Bíyà náà ní fàbí ìlànà. Kò sẹ́nì kan nínú wọn ilé ìta gbọ́dọ̀ fẹ́nu àdúgbò sọ̀rọ̀ rẹ̀. Wàjú múlá tó há àmàjẹ́bù wà tó lè Mùhàmmádì. Ìyàtọ̀ wà bẹ̀ náà ni pé ní gbogbo wọn pọ̀ tó ló ń kà tí wọ́n láàkùn lága láyé tó ànábìlọ̀ ga wọn. Wàjú múlá tó há àmàjẹ́bù wà tó lè Mùhàmmádì. Ẹlẹ́yìn náà ni sí obìnrin àfi ká máa yin òun lọ́tọ̀ nígbà tá a bá yin àwọn aṣíwájú míì tí wọ́n ti lọ. Àtọ́rọ̀ àlékún ìyanu ọlọ́run kó bá ṣe fún àkọ́hábà. À ń bẹ ọlọ́run bá kó jọ kó túbọ̀ mú wa dúró déédéé. Àwọn àǹbẹ ọlọ́run kó jọ àwọn ẹni wa tí wọ́n pè láyé yìí náà. Eléyìí tá à fi gbogbo ògbà ṣàlàyé ẹ̀sìn ìrẹ́ ọlọ́run bá fún yìí. Kò sẹ́nìkan tó ní kápá bí ní mọ̀ kódà kọjọ ọmọ tí fi inú èèyàn èèyàn kan gbìyànjú ni kódà ìyàwó tí wọ́n fi àbọ́kọ́ ọlọ́run ò bá jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe ó kàn lè yí lójijì kó àtàwọn ọmọ àtàwọn àtàwọn ọkọ wa dìrì o. láti máa yànjá orí يدل ويهدي ولا هذا فرصة لمن درى من يشاء من الهدى هذا ما صلبا هذا ما وقبا هذا ما صفا حفي kòdì ẹkú tó wọn. yóò fi lò wàyàdì máa ń yànjá òòrè lálẹ́ ó dáa. bójú máa ń ṣẹlẹ̀ náà nígbà míì fi ẹsẹ̀ pé ẹni sẹ́yìn orúkọ rẹ̀ ẹ máa fi ẹ̀jẹ̀ sọ fóun ló fi dá. Títí ẹ yàtọ̀ nínú àwọn ọmọ ẹ̀. Yìí ló dé, máa ń yànjá òòrè lálẹ́ bàbá rẹ̀ gún ni bàbá rẹ̀ gbé yìí. Èdè ìlú wà yà máa bí mọ́ ìyànjá orí ilẹ̀ ìlú dá. Olóhùn káyà Kùránì ló ń pèrò ló ń ṣe wá àti fatafata tá à ń gbọ́ yìí. Èdè ìlú wà yà máa bí mọ́ ìyànjá orí ilẹ̀ ìlú dá. Àwọn ọ̀sẹ̀ pé ìyá rẹ̀ máa ń ru apẹ́ ni. Èdè ìlú wà orí ilẹ̀ ìlú dá. Ọmọ ọ̀sẹ̀ pé bàbá rẹ̀ àwọn àgbàlagbà oníṣàkì ni wọ́n. Èdè ìlú wà yà máa bí mọ́ ìyànjá já òbí láyé ó dá. Àwọn akọ́jáde nínú àwọn ọmọ bíbí inú orí èèyàn bí awájá àlùkù náà pọ̀. Wọ́n máa fi yẹ tí ìsáni ròṣìdùn wà láàbá Oṣù máa ń tẹ̀lé nípa tó lápọ̀ máa fà á ọmọ yahoo á ọmọ ọmọ táwù. Wọ́n máa fà á dẹ̀ Wọ́n máa fi yẹ tí ìsáni ròṣìdùn wà láàbá Àwọn àpá àti àti máa mú bó ọlọ́run máa mọ̀ ní ìsì ẹ̀kọ́ láyé báyìí láti fi fi wá àfihàn wa ni o títí wọ́n bá bára rẹ lágbo oríire dúpẹ́ títí ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tọ́tí ẹ̀rù fáwọn tó rọmọ tọ́ àbáwọn rọmọ bí lójú ara wọn àwọn oríire bára wọn dúpẹ́ fọlọ́n wa lórí ibi tá a ti bára wa àmì ọlọ́run tó jọ kó má jẹ́ kí àpàdà sí aburú kẹ́yìn ọ̀rọ̀ wa kó túbọ̀ jẹ́ kí á túbọ̀ lè máa ṣe dáadáa lọ́

Kama má gbàgbé gbogbo ìgbà náà ni ká máa fi ṣàdúrà fún gbogbo àwọn tí ò tí ì dá ẹ̀sìn ìtí ìṣẹ̀sìn ọlọ́run tí ìṣẹ̀sìn Islam àwọn tí ò tí ì dáná lórí ilẹ̀ ayé ká máa fi gbogbo ìgbà ṣàdúrà fún wọn ọlọ́run jọ bá wa ṣípayé ẹ̀mí wọn bá wa ṣípayé ẹ̀mí wọn bá wa tàn mọ́lẹ̀ àgbọ́yé ẹ̀sìn sí wọn lẹ́mìí ọlọ́run jọ bá wa jẹ́ kí wọ́n mọ ohun wá ṣe láyé oníṣẹ́ àwọn mùsùlùmí nìyẹn àbíká máa pàdé àrùn ọlọ́wọ́ àfikà máa fàjá àrùn wọn lọ́wọ́ a gbọ́dọ̀ gún wọn a gbọ́dọ̀ ṣíkè fún wọn a gbọ́dọ̀ jákè àti ìlà òdodo mọ́lẹ̀ fún wọn lókè àìlà òdodo mọ́lẹ̀ fún wọn lánàá ló ń jẹ́ káwọn kan máa rò fẹ́sì kejì làwọn ń ṣe lọ́dẹ̀ pé ìtọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sáyé kan ṣoṣo ni tó wá kó bá pé méjì ní ajá pípẹ́ ẹ̀sìn wà optional wa dúró déédéé o tó lè bá kó má jẹ́ kí wọ́n kú sínú tí wọ́n ń ṣe tí kò dọ́dọ̀ ọlọ́run. akíra káàbọ̀ lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tẹ̀síro wa sọ́ọ̀tàn ṣòjúrà mr abadela náà náírà alukoran mùsọ̀rọ̀ ti ń jẹ́ ká mọ bó ṣe yẹ kí mùsùlùmí máa wá ìyànjú tí gbogbo tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn àwọn èèyàn kọ́ta wá rí sọ́nì ní àyà yìí lára rẹ̀ ní wípé ìwáyànjú sí ọ̀rọ̀ ń gbà mí àwọn ẹlòmíà jókòó ìyànjú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n yanjú rẹ̀ wọ́n rí sọ́nì kò wá sí ádùnú nínú sílẹ̀kì tí wọ́n ṣe wọ́n rí sílẹ̀kì ṣe lóòtọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn parí wọ́n rí yanjú ní kálukú dìde wọn ni tó ti tán ó ti tán ó ti tán ní tèmi ló ti tán ṣùgbọ́n kò wá sí ádùnú ń bẹ̀ wọ́n fàbọ̀ sí yanjú ẹ̀ ni ibi tí wọ́n bá dé ẹni wọ́n ṣe ṣe yẹn fún ọ̀hún sí gbogbo sí gbogbo ṣùgbọ́n tí ọlọ́run bá wá ní káwọn eléyìí ní sọ́rọ̀ àbáwá kan aláṣẹ ìyẹn lọ́rọ̀ ẹ̀ fi bẹ̀rẹ̀ lásìkò kò ní sọ ìfọ̀tá ní mílẹ̀ mi ní àkọ́tàtà ló kọ́ akọlẹ̀ fún mi. ọ̀sẹ̀ ṣùgbọ́n ìyàwó máa. ó tún wá ní ká mọ̀ yìí pé tẹ́bá wá ti sílẹ̀ fún èyí o a kì í ṣe é máa máa rí àwọn kì í gbọ́ kì í gbà.

níran ma máa bá ti fi lọ ogun a máa kẹlu ọ̀tá tí wá tara ọ̀tá lọ́ta ọ̀tá tí máa tara ọ̀tá lọ́ta gbogbo àti wọ́n tí wọ́n rà àwọn èèyàn kan tí wọ́n tí ń bá wọn sí òun ti inú ìlà máa dùn tó bá tí àwọn ń bá wọn tó òun bínú wọ́n ti wọ́n ti bá wà àtẹni tó ń pèlè ta rẹ̀ yìí yọjú ọ̀rọ̀ kò tán ni ó ní kò lè tán títí láwọn fi fọ́n fi rè àwọn ọmọ bí tí yóò bá ti rí nìyẹn kánú a ní títí láwọn fi fọ́n fi rè àwọn àdẹ̀gbọ́ pé àdéhùn gbogbo àwọn ẹ̀rí ta rí ni pé ìṣòro ọ̀gbìn ló máa fọ́n fi rè àti ń ṣe bìlá bìlá ló ń tiẹ̀ òun pè láyé ni ó dẹ̀ Títẹ̀ lábí wá kan fèrè yìí, àwọn bí wọ́n fèrè. Ìsìn wọ́n dẹ̀ ń gbà lérò pẹ̀lú rẹ̀ náà ni pé sálẹ̀kì àmọ̀ òbí dé. Àyàn bá bá ti fi dáhùn máa alẹ́lò fúnra. Ìyẹn lọ́nà fi ní tó bá ti wá ṣẹlẹ̀ báyẹn ní tẹ bá yọjú ọ̀rọ̀ tí ò tán nínú rẹ̀. Fọ́fọ́ṣí lẹ́bí ìjẹ́bùdó. Ìsìsì ìpẹ́sọ̀wọ́ mi lẹ ìgbà ìgbà tí náà ni. Fọ́fọ́ṣí ló lẹ́bí ìjẹ́bùdó. Tó tún sọ pé a lè parí ìjà òkú mọ́kárí ní kárọ́tì ẹ̀ lè rí parí mọ́jà yẹn. Fọ́fọ́ṣí ló lẹ́bí ìjẹ́bùdó. Àwọn ọ̀rọ̀ burúkú yẹn bẹ̀rẹ̀ náà rẹ̀ yàn. Àtà àìlá àmúrílá. Ẹ̀mí tó ń tọ̀ sí ló dẹ̀ sí ẹni ẹ lè parí ìjà o ṣùgbọ́n ẹ lè parí kárí ní kárántí gbogbo ìgbà tí wọ́n bá ti ní báyìí kò ní kan nù. kí ló ṣe fún ẹ tó le tó báyìí? kí ló ṣe pẹ̀sẹ̀tẹ̀ ní ìlànà ṣe fún ẹ? tí wọ́n náà wá gbọ́ àwọn àwọn òkè tí ẹ ṣe tí wọ́n ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ wọn wá sọ pé ní kan nù méṣẹ́ rẹ̀. ẹ̀ṣẹ̀ tó ti ẹ̀ tú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó rí hẹ́rì màmá. ẹ̀rẹ́ ìtọ́lọ̀ ọba bínú sí jùlọ nínú àwọn ìran ẹ̀ṣẹ̀ orí kí ẹ̀kọ́lọ̀ wòrògùn bá ti tú bá parí náà nìyẹn ẹ̀jẹ̀ tó tún fí ẹ̀jẹ̀ tí máa ń ṣe ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ wọ́n Abubakar náà gẹ́gẹ́ bí jẹjẹ yìí ó bínú jọ tó náà wà náà tí wọ́n rúmọ̀ burúkú kiri pé ìyàwó náà rọ́dí ọmọ sára nù. ìwọ́n bàtú padà wá gbọ́ ló ti lérí pé mọ́sáyà rí wọn abúlé rẹ̀ á máa bò. pé yìí ah, eh, ló fẹ́ sẹ́yìn pé. ولا يأتل أولي الفضل منكم والسعة سورة النور ولا يأتل أولي الفضل منكم والسعة أن يؤتى أولي القربى àwọn tá a dáná látàárọ̀ lọ́rọ̀ tá a kẹ́ nínú yín ọlọ́ni wà láyà tani kó má máa búra o torí pàbó bá tètè ń búra ó ti ń fọlọ́ ń ṣẹ̀rí pé mọ́tò ọmọ ọ̀dọ̀ ìwọ náà ń bá wọn fẹnu sọ̀tọ̀ kó sọ ọmọ bíbí wọ́n tẹ́lẹ̀ olúlé fọ́bìnrin mi ń kó mu wá bá àti ayé tó olè fún bá wà kí ni wà jèrè ẹ má máa fọlọ́ ń bọ̀rọ̀ ẹ má bọ̀rọ̀ léyìí torí pé mọ́tò yìí ti ojú ọmọ ọ̀dọ̀ bá mú Abubakar ọmọ ń sọ̀rọ̀ ọmọ ọ̀gá rẹ̀ tí ìṣìyàwó àfa àmọ́ nítòkúsọ òun náà dẹ̀ ń bá wọn sọ Abubakar nígbà tára wa sọ̀ kalẹ̀ ọlọ́run wa kí irọ́ náà ń ṣe náà kò ṣe ra nù ní ìwọ ọlọ́run ẹ̀ ọ̀rọ̀ yìí wá ní Abubakar sọ̀rọ̀. ọlọ́run wa fún lẹ́sì kò wá kó tiẹ̀ pé rẹ̀ Abubakar ó wá sọ pẹ̀lú mi náà ní bẹ́ẹ̀ni tí ò sọ tiẹ̀ tiẹ̀ síta ẹlòmí náà ti lóró lẹ́nu tó máa fojú ìyàwó rẹ̀ rí torí tí ìyàwó rẹ̀ náà ń bá wọn sọ sí rí ẹlòmí ti lẹ́nu tó máa fojú ọkọ rẹ̀ rí oníkàlùkà àwọn ọ̀rẹ́ ti gbé oró sínú pé ah ọ̀pẹ́ ọ̀rọ̀ ti kílẹ̀ ajá ìṣe gbogbo ẹgbẹ́ sọ kiri ẹ̀ nílẹ̀ ìgbèrú wọn ẹ̀yìn kẹ̀ Ẹ má dòrò. Wàlá yá tàbí olúlùfàbílì mi kò mú wá sáà. Ọlọ́run náà ta dálọ́lá nínú ìta kẹ́ kó má máa búra o. Àyùjú olílùkù bá wàlmàsákìnì wàlmùjáìjìrì náà fi tàbí lílá. Kó má máa búra kó má máa ṣèlérí pé àwọn ò ní fún àwọn tí wọ́n jẹ́ àwọn aláìní àwọn atẹ́wọ́ pẹ̀rẹ̀ àwọn òní ṣe dára sí wọn mọ́. ó lé ikú bá àwọn ọ̀dọ́ ní ṣe dára sáwọn aláàtúmọ̀ àwọn ọ̀dọ́ kọ́wọ́n náà wọ́n ló ṣe dára sí wọn. wọ́n ní wọ́n á ti rí iná sí ìṣẹ́bí ilé ńlá. wọ́n wà lójú ọ̀nà tọ́lọ́mù eléyìí tí ó jẹ́ títí wọ́n wọ́n rìnrìn àjò. wọ́n ti wọ́n fi dáta sí kó lọ́wọ́ àlọ́. wọ́n ti àwọn ilé kúrò ní gbogbo wọn wọ́n lọ sí ìlú tí wọ́n ti máa rẹ́sì ṣe òṣìṣẹ́ sáàkùn náà nìyí jẹ̀rọ wọn náà ni kéèyàn ṣípò padà kéèyàn ṣípò padà láti ìlú ibi tí wọ́n ti ń ṣe kúfù lọ sí ìlú ibi tí wọ́n ti máa rẹ́sì láàmù rẹ̀ ṣe láti náà nìyí jẹ̀rọ àdàrí àdéhùn kan tánú sọ̀rọ̀ láà nìyí jẹ̀rọ ọdún kò sí hijira mọ́ ọ kò sí sípò padà láti ìlú sílùú mi lẹ́yìn ìgbà tí pásítọ̀ mọ́ta ti wáyé àwọn olùmọ́ni ṣe ìtumọ̀ àtàwọn ẹgbẹ́ ìsọ yìí olùfẹ́ni kan tó bọ́dọ̀ sọ fún wọn fẹ́ ti bẹ̀ kan lọ́bẹ̀ kan mọ́ láti gbà tó lọ́n ti sọ áyà kalẹ̀ inna fatahna laka fathan mubina ana rárá ìtumọ̀ áyà yìí ni pé la hijrata min makkata ila al-madina

لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله ọlọ́run wá kìlọ̀ fáfá wa àgbà bó bá kìlọ̀ àti gbogbo ẹ̀ tó nírú irú èrò ń gbà bẹ́ẹ̀ lẹ́nu. wọ́n lè yá àbú wọ́n lè yá àbú wà láti wà fún un. ọlọ́run ẹ̀sà mo ti fẹ́ òfin wọn ni o. wọ́n lè yá àbú. kó ti sájà kó tán o. wọ́n lè yá fàáhùn. ọkàn wa lágbára nílò sọ. ọlọ́run ló máa ń le gan Kíkì bá ti bọ́ lọ bá sànú èèyàn. Wẹ̀lìyà rẹ̀ fún mi. Kéèyàn kan dọ́gbẹ́ sí ọ̀lẹ́ mi. Wẹ̀lìyà sùfà ẹ̀rọ lẹ́nu ní àdúgbò lára kéèyàn fi bá jẹyàn. Ó máa ń lé gán. Wẹ̀lìyà rẹ̀ fún mi. Wọ́n lọ ní kọ́ṣà mi kúrò. Wẹ̀lìyà sùfà ẹ̀rọ. Kọ́pọ̀ ẹ̀ lè mọ́ kan gbójú kúrò lọ. Àlá tó kúnà ayíyàn ní àlùlọ́ọ̀mùlákùn. Ọlọ́run ẹmọ́lẹ̀ ẹni kó sọ́tọ́ ọ̀rẹ́ ẹlẹ̀ ìkẹ́lẹ́ tó kù ẹgbó tó gbẹ̀dẹ̀ ti sẹ́ni apọ́lọ́dì òfin nìkẹ́ má bínú kí títí ẹ lè lè yìí tí ò sẹ́ni apọ́lọ́dì. aláàtúnfẹ́kùnà yóò dé ipa ogun bi. aláàtúnfẹ́kùnà. ọkọ mi nìyẹn fẹ́ àṣe. àníyàn ti fi aláwọ̀ làkọ́. ìwọ́n mi ti jó tó náà ti wá gbà ah! mo lè yèrè bá ẹni apètìpè rẹ̀ kásọ̀wọ́ rẹ̀ dídẹ̀ ìpele ló tún pele sí ó dáa mo sọ̀rẹ́ndà mo gbà fọ́lọ́ lára irú eléyẹn òun náà dẹ̀fẹ́ ara rẹ ká gbogbo ah ọdún tẹ fúrújì mi o ah ọdún tẹ fúrújì mi ni mo mi lè sí mo ṣe báyìí nípa yín mo sọ báyìí nípa yín yá náà. تحبون أن يغفر الله لكم Ọlọ́ọ̀bá rántí ẹni ọ̀fẹ́ kọ́lọ̀ ọ̀fọ́lójì. Wallahu ghafurur rahim. Ọba àbí kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ foríjẹ lórí ẹ̀yà tí wọn kọ́lọ̀ balẹ̀ foríjẹ yìí náà. ọ̀yọ́ kọ́ ìfàtà níbi náà ní mo bèrè náà fàtà táìlò ìfàṣẹlẹ̀ ṣọ́ọ̀bẹ̀ náà rò máa. bàtà àfọwọ́ àgbà bó bá kóso kí ti rọ́bì ọlọ́dọ́ lánàá ìgbà tó gbọ́ ọ̀rọ̀ yìí ọlọ́dà èmi náà ti yá fi rẹ̀ mo ti foríjì mo ti foríjì. ọ̀yọ́ àbúbákiri wa ń ṣe ní ìlọ́po méjì ohun tó ń ṣe fún mọ́tòsáfì tẹ́lẹ̀ tó pé pé ẹja ẹja kan ni wọ́n sọ ìbí ń jẹun tẹ́lẹ̀ kó wọ́n sọ ẹja méjì kù torí ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ àwọn yàtọ̀ káwa gan ọlọ́run jẹ́ ká lè jọ wọn ní àlùkùránì bá ti dára àwọn tó gbó gúlégúlé tó bá lòun kó wà lára wọn tẹ́lẹ̀ ayé àlùkùránì á sọ tẹ́sí ní ẹlẹ́sẹ̀tẹ̀sẹ̀ ẹ wá rò tóbi ìgbà tó ń fa ìdí ara wọn kó rò tó fà mí sí lẹ́sẹ̀kẹsẹ̀ mm-hmm. ọ̀rọ̀ ọlọ́run máa ń sáré ṣiṣẹ́ lára wọn kíákíá àwọn ọ̀dàbí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wá tèmi ẹgbẹ́ ibi tó wọ́n ni wọ́n mú nínú àlùkò náà ní ọlọ́run ibi tó bá pè wọn ni wọ́n ń mú ìjọba ti pé kò fẹ́ bá fẹ́ ni wọ́n mú wọn ní tẹ̀lé فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم أرى أن تنقبان بلا أرى وأتامين

láàrin ìyàwó àtọkọ ó fi jẹ́ ya ara wọn ọ̀rọ̀ àṣẹrẹ̀ láàrin wọn gbà mí ìyàwó mi a máa rán ọ̀rọ̀ kan mẹ́nu ó lè rán ọ̀rọ̀ kan sí mẹ́nu ọdún mẹ́wàá ṣù wà lẹ́nu rẹ̀ ọmọ tán sí ìbíkọ́ máa fi lọ́lé ọkọ tó fi lẹ́nu bí wọ́n lé ọkọ gbàgbé ẹ sọ wà nínú oyún ṣe ìyẹ́dẹ̀ ti ó ti ẹ fọ́rọ̀ àpapọ̀ náà ni obìnrin ní ìfúnnu kó tẹnu mọ́rọ̀ àti ẹni ju obìnrin lọ. wà á ṣe àrùn bí wà bá mi fi mà ní ìdàdá. ọjọ́ bàbá tí wọ́n bára wa lò nílò dáadáa. wà á ṣe rìndì màrún bí wà bá káàkiri ti àwọn oríṣiríṣi ìdọ̀tí èyí tó wà lẹ́nu wa. wà á ṣe fi mà ní ìdàdá. àwọn sọ̀rọ̀ láàrin wa àtìyàwó ọdẹ yẹn máa mẹ́rin títí títí ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìkẹrin lọ́pàá àwọn ọmọ táà sí ìdáyé ojú pàtó burúkúlé tí wọn wọ́n fẹ́ wọ́n wọ́n bá lówó ní ẹ. dáadáa ẹ bára dáadáa. wà sá ní ìmọ̀ ní ìrìn dáadáa. àbá obìnrin tó yá pé àlùjọ náà wọ́n gbẹgẹ́ láwọn obìnrin jẹ́ pé àwọn kìí ṣe kan lọ́dọ̀ ọkọ wọn àlùjáde tí wọ́n gbẹgẹ́ gan wọn àwọn obìnrin tí kìí ṣe kan lọ́dọ̀ ọkọ wọn àlùjáde wọn gbẹgẹ́ àwọn ń sábà kọsẹ̀ lára ara wọn níbi òfin ọlọ́run wọn ń sábà kọsẹ̀ púpọ̀ kì ọ̀rọ̀ kì máa tọ́nu wọn tí kì í bá ṣe kejì ẹnìkan bá ṣe ẹnìkan nínú wọn kì tọ́nu wọn bọ̀rọ̀. wọ́n ṣe lè rìn díọ̀ pẹ̀lú ẹlòmíì tó tó obìnrin míì níta yìí tó wá wà nínú ilé àkóso ọkọ rẹ̀ ní ẹ bá sọ̀rọ̀ kékeré báyìí ó lè dín mú ọdún ìwọ́n tára àta mi bá sọ tẹ́ńtẹ́n irú ẹ̀sìn ẹ̀sìn fún àti ẹ̀sìn ń ṣe padà ni ẹ ṣé ìdá Abẹ́ta tó fàyè tó fàyè gba ìṣètọ́n. Ìbá sí ibẹ̀ àrùn tàkàyà pẹ̀lú màmínà rọ̀dá. Wọ́n àṣírí eléyìí kọ́ kọ́rọ̀ rẹ̀ bá lè gúnlẹ̀ sí di eré jẹ̀dúrà. Ìbá sí ibẹ̀ àrùn tàkàyà pẹ̀lú màmínà rọ̀dá. Àdúgbò wa bá fẹ́ tẹ̀lé ayé tó fẹ́ kó sínú kòtò panu kó tó lọ. Pẹ̀lú màmínà rọ̀dá òkú pàdé ìbínú ọlọ́run láyé tó máa ṣàdíwọ́ wọ́n àti ìbí ọ̀nà ọlọ́run láti fi àwọn òkú. nínú kàmá òfúrọ̀ wà ìrìndó kásán ìṣìná. ó lè fẹ́ kí gbogbo ẹ̀sìn rẹ̀ di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run. ó fẹ́ kí pásọ́nálítì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn ènìyàn. ó fẹ́ kí ayẹyẹ. fàá ṣírí bìnnà àrùn mi ìwàsáàdé ní ìtàdá. wà lábẹ́ irú rẹ̀ náà ni pé a ṣeré bí máa rú. Báwo lọ ló dáadáa? Wà ṣeré bí máa rú A kúnlẹ̀ fara ara òní a máa ga. Bẹ́ẹ̀ ti gbogbo èèyàn. Wà ṣeré bí máa rú Báwo lọ ọ̀wọ̀ tó tọ́ sí wọn? Ẹ̀dá máa fẹ́ kódà ìwọ náà tí wọn náà jọkùnrin ẹni tó tó bí lọ́mọ ẹ̀rọ àwọn bàbá wa àgbàlagbà mú tí wọ́n fi ní ọjọ́ tó ní nìyẹn gbogbo ẹni tí wọ́n tó bí lọ́mọ gbogbo rà wàtá àjọ ọmọ yìí wọ́n tún máa tẹ̀ wá pè wọ́n tún máa lo wa ara àgbàlagbà nìyẹn ọgọ́rọ̀ ọjọ́ mi lónìí tó bá ti pàdé èèyàn bá ti fẹ́ di ẹ̀ báyìí kò bá ti ṣe ìkọjú lọ ó bẹ̀rẹ̀ sí làmọ́ ni. wàá ti rí bí màrúfin. ó lè gbọ́ títí tí yọ kí yorùbá ti sọ kókó dáyé pé ìbànújẹ́ lọ́jọ́ orí kò tẹ́ owó ti gbà fẹ́ pé ìbànújẹ́. wàá ti rí bí màrúfin. nígbà tó àwọn kékeré kó dàá sọ àtúntò rà kó ojú mílẹ̀ wà á ojú mo fẹ́ fẹ́ pọ̀rọ̀ ọmọdé ni fígọ̀ lásán. وعاشر بالمعروف فعاشر بمعروف وسامح من اعتدى جبر والدادا جبر والدادا وسامح من اعتدى ẹjá máa ṣàpọ́nlé fúnra wa ká máa bọ̀ fúnra wa ká máa ṣàbójúkúrò fúnra wa. tí o tẹ lọ́rùn fún ẹ lẹ́yìn gbàgbọ́ lè ṣe tó tẹ lọ́rùn fún ẹ lọ́rùn. wàtá fi wà láti rún ìyá àgànà. ọkọ̀ balẹ̀ ẹni tó ń ṣe tí o tẹ lọ́rùn fún ẹ lẹ́yìn má rò pé òun náà tí o tẹ lọ́rùn lè tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ lọ́la. tó o bá wá ṣe ọ̀dọ́ Ìyẹ̀wò lọ́dọ̀ fẹ́ tì sínú láyé. Àṣìr! Ah, bí ẹrú mi. Tó ń dọ̀rọ̀ sí pápá tí máa wù á ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àṣìr! Eléyìí tẹ̀ mí. Àwọn iṣẹ́ mi ti ẹni lé sùn. Ah, wọ́n bọ̀ ní sùn bá lòrò nínú kọ̀ọ̀kan balẹ̀. Àṣìr bí máa ẹrú mi wọ́n. Ìdùn náà níhàn lójú ẹ̀ tó máa ń gbòyàn lórí bínú sí. Wàtá mi hẹ́mà ní rí dada. Sọ̀hábì kan ànábi sọ̀rọ̀ rẹ̀ jẹ́ kan fún ọ̀gá ọmọ àlùjáná ló ń bọ̀ yóò tún jẹ́ wọn kọ́ àbà tó kó dájú bó fọmọ àlùjáná káwọn lójú olùsọ fọmọ àlùjáná ni kí ló wá ń ṣe adẹ́kọ́ ní dáadáa kan tó ń ṣe tó pamọ́ nìyẹn wọ́n á wọ́n wá wò ó sàhájì kan wá dìde kó wá lọ kí n lé pé òun ní ìṣù lé kó jọ kó akọmọdé fi òun ó lè ní bí ìlà kó bá gbà láàyè ó sùn pẹ̀lú rẹ̀ wọ́n dún wọ́n rí pé ah, òun tó jí lóru síwájú ẹ̀ òun tó ṣèjọsìn lóru òun tó síwájú òun jí ẹni tó lọ kí nílé tó ṣàlejò ó síwájú onílé jí onílé tààrà mi ròyìn pé ọmọ àlùjáná ni ah, sọ̀gbàgbà òun tó òun tó jẹ sàhóòrì pé òun fẹ́ gbá rẹ̀ ó rí pé kì í gbé ṣèyẹn ló ṣe fìṣe kó tún dàbẹ̀ ńjọ náà àwọn iṣẹ́ olóore olówó ń ti tí náà kí wọ́n làwọn àti pamọ́ ẹ̀ gan-an. ọ̀rọ̀ wa kò pé wa mi ò ní ìṣù ilé o mo wá ṣèwádìí ni mo wá tọpinpin ẹni nítọpinpin yìí tí mo fẹ́ wá fi kọ́ bó ṣe ń ṣe tó o fi jẹ́ ẹni ọlọ́run tó fẹ́ṣà ju àwa tó kù sáwọn náà jọ jẹ́ ẹni ọlọ́run lọ torí pé gbogbo mùsùlùmí ẹni ọlọ́run ni wá àwọn oníṣùfínà máa ń gáàmù àwọn ìtàn pẹ̀lú alẹ́ ẹni ọlọ́run bí wọ́n sọ tó kù ana òun lé ọlọ́run àwọn ẹni ọlọ́run ọ̀pọ̀ bá ẹni ọlọ́run ẹni tí ó ẹni tó kù wá ń kọ́ ẹni kí ni ẹni èyí àbí ọlọ́run ẹni tó kù wọ́n ti tún fún wa mọ̀ ní pé kí ni kí náà ti pamọ́ rẹ̀ gan-an mi wá ní òun dáadáa fún tóun máa ń ṣe ìdí tó wà tóun kan rẹgbẹ́jù ìṣe pé ìmọ̀ kan lọ ṣùgbọ́n kankan tóun kàn tóun kàn ní tóun ní ni pé òun ò kì í jẹ́ kọ́rọ̀ pọ̀ máa tìyàn pọ̀ kó wá kọ̀rọ̀ yẹn sínú lọ sùn mọ́jú òun máa ń bìrì tiẹ̀ lẹ́mìí kó ń fi máa jẹun nípa òun gbà tí kúlè káwọn mọ kó máa jẹ kékeré tó máa tẹ̀lé kọ́ ló máa máa lọ ṣèdíwọ́ bó láì kí á mà wọ́n ní yẹn nìkan ni òun fọ ẹ̀mí òun máa ní òun ṣẹ́ẹ̀mí tiẹ̀ náà mọ́tọ́ sáyà sẹ́límà mi náírà dá. Àbúrò rò ní kẹ́lò ní sáré. Wàdí inú kàmá fọ́ọ̀rọ̀ wà ẹ̀rẹ̀ dúkìá sọ ìṣìnà. Àbúrò rò ní kẹ́lò kan kú fún wa. Wàdà fi wà láti bílẹ̀ sí ìyá àhàsánù. Wọ́n dà kẹ́ni tí wàá jẹ́jọ ní ìṣù kó dà kó má gbọ́dọ̀ máa sáré ló kúrò. Wàdà. Àwọn àgbàlagbà lè bá náà ní à ń jàbí kakú kọ. Wàdà bí wàdà kí bílẹ̀ tí ìyá kẹsàn-án. a ti lè wá sí ìsìlámù àyà rẹ jọ ní iṣu. ó wá àròbí pé kó lóyún kó má gbé ní rọrùn. wàdà bí wàdà ti lọ bílẹ̀ tí ìyá kẹsàn-án. ó wá kọ́kọ́ rìn àjò wá àròkọ bí kó má dé kó násẹ̀tì lọ́nà kí ló fẹ́ jẹ léèrè tí kókó kú náà. a ṣe orí bí màrúfin. ìsìlámù kan lè lẹ́yìn o. wọ́n sọ mi ní màní wọ́n sọ

kọ́lé mi máa sọ pọ́ǹtì ní kálẹ́ kí ni wọ́n mọ́sára wa ọ̀kà àìsàn pèsè sí wòlíì níjó ilé ìdí mi lọ tó bá ti pèmí lẹ́sà máa lọ tó náà ti ní kí ni wọ́n lọ sọ̀rọ̀ àbí irú ìyẹn kọ́ là ń sọ o àtọ́ pé ẹ bá ara ń ṣe ohun tí ò bẹ́ sọ lọ́hùn mọ́ o ní pé tọ́ba ti wá gbóúnjẹ kérésì jẹ́ kó wá jẹ́ àti ẹ̀gbọ́n sọ pé kájẹ́ kí ni wọ́n mọ́sára wa irú ìpàṣẹ sì gbọ́ yé ìyẹn náà tó wà lójú ọ̀nà bí tí ó dá wọ́n máa náà ní ẹ̀lẹ́bí tí ọlọ́run bàbá mi dá ní rẹ̀ àmìjẹ́ kó mọ̀ náà máa rúkọ kó bó ṣe mẹ́kú bí kó lè yí dà lọ́nà kó lè kú dànù. ẹ̀rọ ọlọ́run kú bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ẹnìkan bá ń jubilé ló bá ń pọ́sì ọ̀rọ̀ lórí pé ẹnìyẹn ó kú sójú ọ̀nà bí i ó yẹ kó máa ó yẹ kó mi máa wa ni kì í ṣe pé ká máa wá sẹ̀lẹ̀bíyèsí fẹ́ẹ̀nì kan lọ ó tún wá lọ ó tún wá kú kíkíkú irú ọlọ́run kan kú njẹ́ òní ó kú sínú kẹfẹ́rí ọmọ yàrá ayé lẹ́yìn ìsìlámù bàtẹ́lẹ̀ ó kàn yí kiri lójijì ọ̀rọ̀ rẹ̀ bá ló máa kú ló máa kú kú ló omi ń pọ̀ lójú èèyàn ní pé ah! tó lòun wá tó fi tìkì bèrè kò tó lọ́wọ́ náà tó fi kú nígbà tí òsínà àtọ́lẹ̀ rẹ̀ ọmọ ló ń wá o wọlọ́ ẹ̀. ó dàgbà tó tẹ̀ wá lẹ́yìn tí àwọn oṣù ti lóyún tí ò dúró ìgbà tó tẹ̀ wá débẹ̀ báyìí wọ́n ibi tó darí wọ́n yan oríṣiríṣi àwọn àrùn ẹ̀fún ó wá ṣì gbogbo tó wá bá káàkiri náà rẹ̀ gbogbo wa wá padà sọ́dọ̀ ọlọ́run. Allahu akbar. Àgbẹ̀ká kan kákan sí ìyìn àgbẹ̀ká tó máa ká àánú rẹ̀ bá àmà ah, ṣe o. Àgbọ̀dọ̀ tó máa wá dúnú pé ó lọ àgbà ọdún tó ti mọ lónìí tó bá kú. Ìṣèpá wa ní sínú àwọn adó tí kàtà máa bẹ̀rẹ̀ sí dúró pé àdúpẹ́ ó ti lọ arẹ́yìn rẹ̀ yín náà ó rárá. Ó yẹ ká máa ká àánú rẹ̀ pé àmọ́ sílẹ̀ máa lọ fèsì lọ́dọ̀ Ọlọ́run. Sọlá jẹ́ àdájú kàmọ́lì ló ń tà tèmi ló ń tà sanni sanni ló gbájúmọ́ ọlọ́ha kúwa ẹ̀ náà máa ń parí yẹ abáyé fẹ́ fọlọ́ aláwọ̀ yá sí kúlíkún bìkún lábìkún bíkà bìkún kún yẹ̀kún kún bá yẹ̀kún gbogbo ní jìnnìjì tó ń sà. ìdájí ká kàmọ́ yá sọ̀dí máa mi náírà dáa. àdínú kàmọ́ fúrọ́.

bí ayọ̀ lọ. agbẹ̀rẹ̀ tó káàkiri ní ìtìlẹ̀kùn lọ tán. fàájìrì. àwọn ètò ìṣẹ́kù máa fi ń tẹ̀lé lẹ́ẹ̀kan kan kó táǹtà náà rí o. fàájìrì ti máa rú bí rú. ẹja tó pẹ̀tù ọfọlọ́mù. ọ̀sà mi fi ní ìtajà. máa wá gbìyànjú gbogbo tó bá Aṣàkọ̀ ẹ̀ ara ti wa máa. Ìnàmá ní omi náà nàìjíríà wa dán. Kábà fẹ́ sọ wípé àbúrò òṣàkọ̀ ti wa dọ́jú ẹ̀. Ìnàmá ní omi náà nàìjíríà wa. very important. Ọlọ́run ní ká bú òṣọ̀dọ̀ mi dọ́jú ẹ̀. Ní ìjọ sọ tí ò ṣe ti ẹ̀ mọ́ ẹ lẹ́sẹ̀. Ní tí mo mọ̀ ń pa ẹ̀ mo sọ̀rọ̀ kájá kí ẹni wa mọdé ju irú ẹ torí pé sábà sọ tí òun ṣe ti yàn mọ́ọ̀yàn lẹ́sẹ̀ tó dáwà fẹ́ gba ìlú ọjà àwọn táà ń sọ wọn bá jíjọ gbọdọ̀ tí a máa á gba hápù rẹ padà o. lìsánú kẹlá tẹ̀sí kúrú mi yí àwòrán tàmùrìn yín ẹnu rẹ yìí má fi sọ tí ò yẹ nípa ọmọ ẹ̀dá ẹgbẹ́ rẹ. látẹ̀lí kò rí. wọn náà wà pẹ̀lú máa sọ lójú ẹ̀. àwọn wà ní sọ lójú ẹ̀. àwọn yóò kúrò ní ibi tí wọ́n máa lọ bí ẹnu fún ọmọ náà ti jẹ lẹ́yìn. ìdánù Láàtẹ́díkùn bí àwọn támúrin ẹ̀. Má fi sọ ìwòwò ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀, àṣírí rẹ̀, àlébù rẹ̀, ibi tó kù sí. Láàtẹ́díkùn bí àwọn támúrin ẹ̀. Fàkólókè àwọn àtún pé ń tó fẹ́ sọ yẹn fọ́nká àrùn àtọ̀wọ̀ wáyé náà sí alẹ́sọ̀nà. ó para sí ẹ̀nà ìhòòhò ni o. wáyé náà sí alẹ́sọ̀nà. àwọn èèyàn náà dẹ̀ ní ẹnu tó lè tó ní tí ò níbi tó máa kù sí wà á inú ká. ìyá máa ṣọ́ ara gẹ́gẹ́ bí ẹ tó bẹ́ẹ̀ sì lè pé mi ìfẹ́ ṣílẹ̀ mi ìyí ṣílẹ̀ mi wà á inú ká. ìtútù máa ti náà àbẹ̀ká náà jẹ́ pé wọ́n lè má fura fà lẹ́gùn lẹ́gùn ẹ̀. wà á inú ká ilé àbíkájì ilé ìjà máa ṣì máa. ọ̀pọ̀ àtọ́lólùfẹ́ náà máa súnmọ́ náà tó pé mo fẹ́ pè ní àkíyèsí kan ọmọ tó wá rẹ̀ ní tó fẹ́ràn tó pẹ́ sàkíyèsí ẹ má sọ ibi tá a bá dé àwọn òfin sọ́rọ̀mù oṣù alẹ́kà òfin sànábí ọlọ́mù wọ́n rí dúkẹ́ ilẹ̀ àdígbà tí ilẹ̀ rí tọ́mà àjìbà ọ̀hún. ọmọ sábà sọ ní gbogbo ìgbà ìdẹ́ńṣọ́ ní ìṣọ́sí tó kọjá ìdí mo ti ń sẹ́lẹ̀ ní sọ ní ẹ̀sìn pẹ́ gan. wọ́n ní bá a ṣe súnmọ́ ara wa fẹ́ ń wò wá pé ìmọ̀ àmọ̀ sáàbù kankan yìí tẹ́ bá rí ibi tá a náà kù sí ẹ̀sùn mọ́

Eh, àwọn ilé àdìsá àwọn ilé bíbí àyẹn mọ́ ẹnu fún wọn náà ti ẹ̀sìn tíráì má pààrọ̀ wà fún mi pé kí n má sòdodo sọ̀rọ̀ mi lè báyìí àti kí n bá ti kó ń pààrọ̀ wà fún pé kí n má sòdodo mọ́ ìgbó bá jáde bu ara mi tó kí èsì àbí ṣe sí mi bá mi sọ wà á ń lókè orúkọ ọmọ ìyára kan lọ́dún mẹ́lẹ̀ kan sẹ́yìn apẹ̀lẹ́sà kéèsàn ní àìmọ́ ah, mi wá ń gbádùn yìí ṣùgbọ́n ah, ẹ má máa sọ̀rọ̀ ọmọ ìyá yẹn mọ́

àwọn agbára ti rẹ̀ lópin nígbàtà wá gbọ́ tán ọwá kí lẹ́yìn àgbọ́n wá ní wọ́n ń gbájú náà mi kùn lè súnmọ́ ẹni torí abúlọ́rọ̀ ni wọ́n sọ ọ̀ ilé ìkéjì ọ̀rọ̀ tó bẹ́yà fún ẹ̀dá kéré sí o ẹ́ àbáṣẹ ẹgbẹ́ yẹn àwọn sí sí lónìí àwọn ní ọ àwọn ni àwọn ló dá mo ti gbọ́ nígbà kíkọ kò mọ́ yà wọ́n ni mo ti gbọ́ ṣùgbọ́n mi ì ọ̀nà tó wá padà wọn mi létí padà ní kò pẹ́ yìí. a èrè gbọ́dọ̀ pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó lóko tó táwọn sọ kó lé nìkan. lànà ti máa. àtẹ́lẹ̀ yìí tí kìí ṣe mùsùlùmí tó sọ pé àwọn àwọn gbọ́ ohun àtọkọ ohun gbọ́ nínú ilé kọ́kọ́ ń lu òun mọ́gbà táwọn ti wà ládùúgbò yìí. wọ́n ẹni wà sáwọn ń gbọ́ ní òjákọ́kọ́ ń gbò òun mọ́ àwọn ń kíran ọ̀yá nígbà tó wá tó wá máa ń gbọ́ ọ̀nà ó ní tó bá ti tẹ̀lé wá tó ń sọ ní tó wọ́n yáyá lọ́yá. Bàlíbí máa Ọlọ́run ò ṣiṣẹ́ fọ́npé mọ́. Wàlíkì máa ń fi àìlẹ́ ìjẹ̀rẹ̀ rábí. Ọlọ́run ń ta àsọ̀kalẹ̀ fún alásọ̀dọ̀ ọlọ́run àfikún òpè o. Wàyé ìlà ọmọdé fún àyè. Báwo àbọ̀lọ́kù sáré náà lábìtà ìbáàlà dàbò. Ọlọ́run tó bá fi lè jíṣẹ́ pé tó bá lọ ń ká ọkọ̀ kò sí. fún àyè. Tó ń fẹnu bu àwọn ọmọ pé mi fẹ́ sọ. Wàyé ìlà ọmọdé fún àyè. Ẹni ọ̀jẹ́ wà ti kérò bá bò mí. Wàyé ìlà ọmọdé fún àyè. Wà á ti fún àwọn tẹ̀fàáyì. Wọ́n ti sọ́ba tó ìwọ̀ tó wà lọ́rùn mi kúrò. Ọlọ́run ní sáà ò bá fi lè ṣe. Ọ̀nà àbẹ̀lọ́ ṣe yẹn pé nìyẹn o àti pé gbogbo àfa tó mọ òdodo tó wá ń pẹ́ òdodo sọ tó wá rárá ń jẹ láti bá àti débi àbíká rárá gba ká pẹ́ ọ̀nà gbà ká má sọjú àbẹ́kù àwùjọ tá a wáyé ojú àbẹ̀ òṣèlú tó ń kó rọra pẹ́ ọ̀nà gbà àwùjọ yìí ti bàjẹ́ kọjá ká máa ń sọ bìtìdẹ́rù bìtìdẹ́rù <laughs> ọ̀nà òdìrìn láti ẹ̀mí lẹ̀rọ̀ gbé bìlẹ̀ hikima ti wọ́n lè mọ̀ àìsọ́ ti hasan ó tún fi tara rẹ̀ ní gbogbo sẹ̀. àwa ní kí ni bìlẹ̀ hikima tí ọlọ́run bá sọ ní alhikima ń bí àsúnà pèsè tó dáná bá dáná bìlẹ̀ hikima pẹ̀lú àdínsì ní kò fi ṣe bá náà fi ṣe ṣe ní kò tọ̀ ọlọ́lá àlọ́sọ̀nà. yá ayọ̀ àmàzù ìlú bá níbi máa ń sílẹ̀ ilé ìjàmẹ́ rọ̀bì kàwá ilá mùtàfà àlùfà máa bá lábẹ́ tàrí sàlátà ò wọ́n lọ́wọ́ yára. يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين يعصمك من الناس Wá ẹ̀gbá jíṣẹ́ ẹ lọ, ìlọ́lá ọba tí mo ṣe sọ́lá ti ṣe ẹ̀ máa dáàbò bò ẹ́. Wọ́n lọ́rọ̀ ẹ̀. Máa tó bẹ́ẹ̀ tiẹ̀. Ọlọ́run ló sọ Tó ti ká lóbi máa já lójú, ó ti mọ̀ pé tó bá ń já lójú, ọ̀tá pọ̀, àtàjá pọ̀. Wọ́n máa wò láti mú kẹ́mi àná. Wọ́n á pọ̀ ìpàdé òun ìpàdé kọ̀ọ̀rọ̀. Kọ́ọ̀lù oríṣiríṣi táwọn èèyàn máa mẹ́kì kọ́ fẹ́ kọ̀ nítorí ẹ̀ kí ni ká ti fún náà. Bóyá ká ti fi ṣe báyìí fún. Bóyá ká ti ṣe báyìí fún. Ẹ̀mí jẹ̀ sí iṣẹ́ kan máa sàn. Ẹ̀wò máa àti ká ṣẹ nípìn oríṣiríṣi àwọn kan. wà láàárí ẹ̀rí mú kámínà náà. oríṣiríṣi agbúrú làwọn ọ̀tá tí wà sí bá ń bọ́ọ̀lù máa ń ṣe ránṣẹ́ sí. wọ́n mọ̀ ẹ̀rí mú kámínà náà. láti káwọn asasinéètì ẹ̀ ní. wọ́n lọ́ọ́ bí wọ́n. aláàbí máa ti náà. mú kámínà náà. náà fẹ́rẹ́ ilé yàrá lọ gbá síkárìtì kankan á sọ ní kiri àwọn tó bèèrè ìrìnlẹ̀ àrẹ̀ ká máa ṣe lọ ní àwọn àbẹ̀ ọlọ́run tó ọlọ́run lónìí ọ̀wà tẹ́ tó ní káṣí là ń tó gbó aburú yóò ń káwọn tán máa gbé kọ̀rọ̀ pílánì lórí wa àwọn oníkọ́ ara wọn gbé. àwọn ìsọ̀rọ̀sọ pé wàá ṣọ mú kẹ́mi náà. máa má jẹ́ ká pa wọn ká wa. وإذ يمرك وإذ يمكر بك الذين كفروا كفروا يزلقونك بأبصار لما سمعوا الذكر ọba lérò fáwọn ní fún ọ́n fúdú ànábì wọn máa bò kí ló fà á tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́. ومكروا ومكر الله والله خير الماكرين ورد الله الذين كفروا بعيدهم لم يعملوا خيرا وكفى الله المؤمنين الكتاب وكان الله المؤمنين جد عزيزا الذين كفروا هذا كفر ورد الله الذين كفروا بعيدهم ألا نقول بوزين زوالين زوالين وتواوزوا بألده غير ذلك ìdínú wa ìpòpọ̀ ẹ̀mí wọn tó ní wọ́n pòpọ̀. wà á dá máa wọn lẹ́bí náà kàbàrú bíbẹ̀ ìgbìyàn. àbá rẹ̀ mi ti lóyún kan mi ti ní ọlọ́mọ yẹn ká burú ṣe wá alamá yẹn ti ṣe ìṣe ṣẹlẹ̀ sí wa. bí káwọn ní ìgbàgbọ́ kọ́ wá bẹ̀rẹ̀ sí náà gbàgbọ́ máa tọ́ra wọn. láàrin ọ̀rẹ́ kama hada ya jibili zama ya zai tumboku na

kó dẹ̀ bínú sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó jẹ́ kò gbà táwọn ọ̀tá ń sí ọ̀lọ́wọ́ ní káàtà sí ẹ̀dẹ̀ múyàn. èèyàn wá ní ọtí ló fa àwọn aṣọ ó dẹ̀ ló ń dúró méjì ó dẹ̀ ló ń ṣẹ̀ sí ẹ̀yin òmò fún náà ti sílẹ̀kùn kọ́lẹ̀ fún ṣetán àtìkù tó sílẹ̀kùn ẹlẹ̀ fún ṣetán ní báyìí ọlọ́kọ̀ ṣàdán òfin ni àtàtì tí ń sà ìdí wọ́n ti gbé kaná síbẹ̀ tí wọ́n lè wọlé ti pẹ́ ó kàn pínkì magnet ní ẹ̀kọ́ kan yẹn tààrà. wà á dáhà wílẹ̀ bí iná jàmbá bóbi ní ìnáyí kíkà la wá alábàálò ṣetán àti jágbó gbogbo èdè gbogbo àtàtì gbogbo nǹkan burúkú èròǹgbà burúkú àtẹ̀tẹ̀lé òun ṣetán àti dá padà fún wọn. lámìyànà ló kọ́yọ́. aláàdá wọn ní padàdà àbọ̀bí tí wọ́n gbà ní. àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n retí kò lè ò ká tọ́lá àwọn tí wọ́n yí wa kò yí àwọn tí wọ́n yí wa ká yìí àwọn tí wọ́n fíláàdì tí wọ́n gbẹ́ kòtò yí wa ká yìí wọ́n bá dá wa dá wọn ó ṣeé ṣe ká má ní kápá àti lè bá wọn jà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lọ́wọ́ wọn àwọn míì nínú wọn ní agbára tìjọba àwọn míì nínú wọn ní agbára ti orílẹ̀-èdè míì tí wọ́n fọ́ǹsì wọn oríṣiríṣiríṣiríṣi ọ̀nà oríṣiríṣi èsì wọ́n ti pẹ̀lú pẹ̀lú agbára ṣètọ́ọ̀dù ṣìtẹ́ni máa ń tún wọ́n láyà ó lè máa ń dúró sí wọn àdẹ̀sí tàǹkọjọ́ lálẹ́ ìṣòkò pẹ́ gbogbo orí ẹlẹ́yìn àti kì bá ń ṣe pé ọlọ́run fẹ́ ṣàánú èèyàn èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àti ṣẹlẹ̀ máa sọ fún ọmọ ìyá ní gbogbo ọlọ́run ṣàdéhùn fún anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kò ṣàdéhùn fún ara bẹ̀rẹ̀ àbítọ́wá gbígbà ní òka kò ní ṣẹlẹ̀ àbítọ́wá fún ẹni májèlé kò ní ràn ẹ́ rárá o wà á kò sáàtì ìyọ́ náà ó lè fi ṣàdánwò fún ni wọ́n ṣe kó dáhùn lára torí pé ọlọ́run tún ṣètò nílẹ̀ oúnjẹ wọn pé ìwọ ni wàá wá bí ọlọ́run pé kọ́lọ́run má jẹ́ kó ṣe kó ṣiṣẹ́ lára ẹ̀ àti tí wọ́n ń tà àti tí wọ́n ń rì àti tí wọ́n fẹ́ fi ká lára ìwọ ni wàá kún fún àṣà wàá kún fún dùá ó ní dákẹ́tọ̀ tó ń tòru ọmọ bí ọlọ́run wọ́n kó máa ṣe bá rẹ̀ pé èmi ní mọ́já mùsùlùmí ogun kọ́ lera mi. iṣẹ́ èṣù ni o iṣẹ́ èṣù lè ṣiṣẹ́ o ọlọ́run bọ̀ sọ fún ṣètọ́jú tó gbogbo tó bá ṣe gbogbo ogun táwọn ènìyàn bá ṣe kò lè ṣiṣẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kọ́lọ́run fún ilé wàhálà náà kan bàjẹ́ ẹbí máa tí wọ́n máa ṣèlérí pé òògùn tí ò pé ewé rẹ̀ kù kan wọ́n ti mọ gbogbo oríṣiríṣi tí wọ́n máa ń fìfì tíṣù sọ fún ọ̀pẹ̀tẹ̀ láti délé bá délé bá délé báyìí ó ti láwọn àjọ ló kọ sí wọn ó ti láwọn èèyàn bí tí wọ́n kọ sí wọn bá délé bá délé bá délé báyìí á pìkì ni. ó ní ìdí èyí ẹja dúró délé pẹ̀lẹ́ sí wa á dẹ̀ fún pẹ̀lú wa mọ́tẹ́ra wa ó ní inú rẹ̀ òjò sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ sanni inú rẹ̀ wá ń yọ sí sáà fún mọ̀ pé yànjú olùgbàgbọ́ òdodo àlùwọ̀lá nínú tá a fi mọ ìmọ̀ ní èèyàn ni pé kí inú ẹ jù sí ọmọ ìyá rẹ mùsùlùmí tó ń sin náà bó bá ti ń sin náà sí nínú ẹ ṣe gbọ́dọ̀ máa dùn sí ohun tó lè mú kó lọ́gbọ́n ọkàn fọmọ ìyá rẹ mùsùlùmí ni tó ń yapa àṣẹ ọlọ́run closeness wa àti èèyàn ohun tó lè fà á tó fi lè ní ààyè òní pé ẹnìyẹn ti ó ti bẹ̀rẹ̀ sí ṣàdádálẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí mú ẹbọ mẹ́sìn ìgbà

kíni ká sọ nípa bàbá àtọmọ kíni ká sọ nípa ìyàwó lọ́dọ̀ ọkọ tí kìí ṣe kan kíni ká sọ nípa ẹ̀gbọ́n àtàbúrò إنما المؤمنون إخوة إنما المؤمنون إخوة Ọlọ́run ọ̀bọ̀ ìyàgbẹ́ náà ni, kọ́nà tẹ́ ẹ̀jọ ní àlákọ̀ọ̀kan kan, ẹ̀jọ ní ẹ̀yìsì tó parí pọ̀. Ẹ̀kọ́ tó pàdé ara ń pé Mùsùlùmí ọ̀bọ̀ ìyàgbẹ́ àfíáràǹsì tó Mùsùlùmí rí

Àwọn orí ìjẹ̀má ti kan, a ti kó àìsùnà ní ẹ, ó wẹ̀ láti kìí ká tó láti rí ẹgbà òkè. Tó bá ń ṣẹ́ lè nínú ọba ìsàwọn àdìkù. Ìgbìgbì ló ń bí nínú, ṣòkòtò yẹn ó ti bó ó ti wò sálẹ̀. Arúgbẹ́tẹ̀ lọ rí àwọn títà tán wọ́n di báwù. Ó kẹ̀lẹ̀ rí Pashmila ló ṣe lò. A máa wù wọ́n ti kàtẹ́ àwọn yóò ti bí ìkórira ntọ́lọ́wọ́n bá yọnu sí sẹ́yìn ntọ́lọ́wọ́n yọnu sí àwọn yóò lè gbé ìkórira rẹ̀ sẹ́yìn. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم الله أنا أشهد لا أنا ما يعني واتقوا الله لعلكم ترحمون kọ́kọ́ bàtẹ́ ìbárí pé àwọ̀ wà láàrin àwọn àyà ìmùsùlùmí ìwọ máa jòyè mùnàfíkì èèyàn orí pé àbútọ̀ fi yá àti àbábù sàlámù ní iṣu ọwọ́ àbábù sọ̀fìlà lọ́dẹ̀ òǹkà ṣe ọwọ́ àtàbí sara rẹ lọ́dọ̀ rẹ̀ ọmọ àbúrò àbù sàlámù ọmọ lọ́dẹ̀ òǹkà ṣe láàbù sọ̀fìlà bá ti fi mọ àádìyẹ ń bẹ̀ wá sí kùrùkẹrẹ sọ́lọ́sọ́lọ́ bá fi wọn adúlé ẹ̀rọ àti kùrùkẹ́rẹ́ ó dẹ̀ wọ́n kọ́ àwọn méjèèjì ilẹ̀ ọbẹ̀ àsúmọ́ tó wà alákọ̀ tó wà láàrin àtàn méjèèjì yẹn ìfẹ́ tó wà láàrin tó kó tó bá ti pẹ́ nìkan wọn tí wọ́n bá mẹ́sì kọ́lù àfikún kù yẹn padà ó wá lo íńtínẹ́ẹ̀tì láti fi yẹjú àárín wọn wá ṣe ń ṣe pé mi balance ṣe ń ṣe mi ò lè bá ọmọ tó wà láàrin yín bọ̀tẹ̀ ní èmi bá gbogbo oníkàlùkù ṣe ti iṣẹ́ mùnàfíkì nìyẹn ó ti láti ọlọ́run yẹn bẹ́ẹ̀ ni àkàrí kan. sábà lórí ọ̀rọ̀ sábà lè bára ẹni sọ wọ́n ti pé ẹni tí ó ròdù ọ̀rọ̀ tí ò sọ yẹn gangan lẹ́ni bí ó lẹ́ni tí a ní wọn. torí pé òun gangan pàápàá òun ni rúti dá òun ni tú láàárín àwọn méjèèjì yẹn tẹ́ bá wà dáadáa. ọlọ́pàá ọ̀sùn ló bẹ́ẹ̀ náà pọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni àwọn ikú ẹ ṣàtúnṣe láàárín àwọn ẹ̀yà yìí wọn. ẹ má ṣàtúnṣe àbòsí má ṣàtúnṣe ọ̀tẹ̀ alágbèjì ti tó wo ó ti ẹ̀jẹ̀ kíkẹ́ sáà máa kíra yín máa kí ìwọ́n náà máa kí ẹ máa dára yín lóhùn nígbà tí ẹ̀jú bẹ́ẹ̀ lọ ìparí ọ̀sẹ̀ nìyẹn ìparí ìjọ ọ̀sẹ̀ yẹn náà tó wà ní ẹ̀rẹ̀gbẹ́ sáàmì tó máa ń lá. ìkàbẹ̀lẹ̀ adélè. àbí kó parí ẹ̀ lọ́nà tó pọ̀. òwò ní ìtànà múlẹ̀ àgàtà. kókò wà tó bá lọ pọ́fíìsì tó wà ní wọn kó darí ìjókòó kan kó ní alákòókò kan. àmì ìkàbẹ̀lẹ̀ adélè. sá ṣe déédéé láàrin wọn. má bàbò sí ọjọ́ ọ̀rọ̀. má bàbò sí ọjọ́ ọ̀rọ̀ má fẹjọ́ ṣègbè bá ti sọ fún ara náà. ẹ má fẹjọ́ ṣègbè o. àmì ìkàbẹ̀lẹ̀ adélè. eléyìí pàtàkì púpọ̀. ìwúrí وليت مملكة وحذروا من الجور فيها غاية الحذر وحذروا من الجور فيها غاية الحذر إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ọlọ́run bá parí ilé ìṣe fún wa ni pé ẹ ọlọ́run. la'allakum turhamun. kẹ́ fi parí ọ̀rọ̀ yìí látòkè tó ti ń sọ́bọ̀. la'allakum turhamun. ilé sí pé lẹ́yìn ìkẹ́ ìdàkejì ìkẹ́ náà nìyà. Ẹ̀rọ àyà ìtọ́nà fi pe ọtí àti tẹ́tẹ́ àti gbogbo tọ́lọ̀ ń kó sẹ́yìn rẹ̀ tó lè pe ní haram. Nígbà tọ́lọ̀ fẹ́ parí ọ̀rọ̀ yẹn ní ilẹ̀ àdàkùn àfọlẹ́ṣọ́. Ó ní kí ẹ bá lè sórí ire. Kí ẹ lè sórí ire. Kí ẹ bá lè jèrè láyé lọ́wọ́. Tó túnmọ̀ sí pé bá kàn sí ìṣẹ́ lọ́sílẹ̀ ń mú ń sa lọ. Ìgbìmọ̀ rẹ̀ pé ìyọ̀ ní sórí kò ní jèrè láyé kò ní jẹ lọ́wọ́ ìbàtánà abẹ́ padà ọ̀rọ̀ pé kájẹ́kẹ́ ni wá mọ́ síra ká nǹkan láàrin ara wa káàdà máa mẹ́sọ̀ ìpé aláìpáwọn méjì kan ní kò sí ara wọn ká mẹ́sọ̀ àjẹ́kú tán à ń dira wa sínú à ń bèèrè kájú máa wájẹ́ káwọn kan dira wọn sínú ká máa wù Ilẹ̀ ìpáyẹ̀ wọn ọlọ́run. Àìlẹ́kùn tó àmọ́ ọ̀rọ̀ ní abálẹ̀ ìrìnkẹ̀ ọ̀gọ́ ọlọ́run bá lè kẹyọ. Tọ́sán tí yàn dẹ̀ máa máa gbá rẹ̀. Tíyàn dẹ̀ lè jáde lọ sí ṣòkòtò lè wà sórí lókè. Tíyàn dẹ̀ lè máa wọ jìlìbá bù pápá. tí ẹ àwọn irú àwọn ìwà kan tí yóò ní àkàkọ́bí ó dẹ̀ lè jẹ́ ó lè sọ nílẹ̀ ní ìdálọ́dọ̀ ọlọ́run òkúta náà parí ẹ̀ lọ́ọ̀lá ibi tá a ti máa tún tẹ̀síwájú. tó wọn náà níbi tí ọlọ́run bá tún ti bẹ̀rẹ̀ sí bá ọ̀rọ̀ mi tó tún nípa. ṣé pélé náà ó pàtàkì púpọ̀ sọ̀rọ̀ yìí àǹdí ọlọ́run kò jọ kò fún wa nígbà láyé láti lè rí parí tí ọ̀rọ̀ lọ́nà tó tán tọ́rọ̀ wa ká parí ẹ̀ka tó ń tọ́rọ̀ kan ká tó ń lẹ́pọ̀ mọ́ yánà tí náà wà dájọ́ mi nínú ṣùgbọ́n bọ́lá wa ṣe jẹ́ káyé gbà wá tó àti káyé gbà wá mọ́ ọ̀nà ni àṣemọ̀ aláǹfààní àti ìnáyẹ sí ọ̀dọ́ làwọn akójọ kó fún wa lẹ́mìí tó gbàtà láfi ara tó dẹ̀ fọ ẹ̀mí wa mọ́ ọjọ́ ká ṣe é ní ìtumọ̀ alápá dáadáa lára wa tá ń sọ àtàwọn náà tá ń gbọ́ ọlá a ní púrógámù ní ní outside abẹ́òkúta oníjẹ́ kí tẹ̀sírí lè wáyé ní ìrọ̀lẹ́ ọ̀la akọ̀rọ̀ kápára ilé ìkalẹ̀ ìbáṣetọ́nà ní àná pẹ̀lú òkú ọlọ́run láti monday lọ tẹ̀sírí wa a tún dènà yá títí tí wọ́n dáadáa máa tó parí àá gbìyànjú pé kí kankan mọ̀ tí fẹ́ ti kàn nínú àwọn ọjọ́ yẹn mọ́ insha Allah a gbìyànjú bẹ́ẹ̀ pé kí kankan mọ̀ tí fẹ́ ti kankan nínú àwọn ọjọ́ tá a fi ilẹ̀ fàájú tẹ̀sírì máa ọlọ́mọ kójọ kò ṣe rọrùn kó gba bẹ́ẹ̀ lọ́wọ́ wa bá wa ṣe rò ó ọlọ́jọ́ kan tọ́lọ́ wọn. yẹ́ka dúró ń bì ní ti òní ọjọ́ náà ń lè ta gbọ́dọ̀ ní ọlọ́mọṣẹ́ ní ọlọ́jọ́ kan tá a sọ àtàwọn náà ti àgọ́ أبحان كلام محمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته